ọ̀rẹ́ mi má ṣe olùwà ṣe olùgbàlà ṣe ọlọ́run ṣe ẹlẹ́dà ṣe àṣẹdá ṣe ọba lánà ṣe ọba lẹ́nà ṣe ọba títí ayérayé àwímáyé ṣe ẹ̀sọ́ mátàṣẹ́ ṣe òwòjàkẹ́rù ògbóníjà ṣe àjàmájẹ̀bẹ̀ ṣe ọlọ́run ṣe fún ọjọ́ òní ṣe bàbá mi ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣe lórí ọmọ tẹ fún àwọn ọmọ fún mi ṣe bàbá mi àti ọlọ́run ṣe olùgbàlà ṣe olùgbàlà ṣe ayérayé ṣe fún ọjọ́ òní ọlọ́run ṣe fún ọjọ́ tó parí oṣù kẹrin ọdún two thousand and twenty four yìí ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé oṣù yìí ìdáta ìlélẹ̀ yìí ọlọ́run ó mẹ́jọ lẹ́yìn tí lè parí ọlọ́run ẹ ọlọ́run ẹ ọlọ́run ẹ ọlọ́run ẹ ọlọ́run ẹ thank you father for this moment i worship you lord because of god you are the alpha and omega you are the rock of shire you are the leader of the valley ayamada ayamọ ṣe ń jẹ bó ṣe ń jà ọba tá àrítàrí ṣe ọwọ́ rẹ̀ ọba tó ṣe ohun tẹ́nìkọ̀kan lè ṣe ọba tó mọ tẹ́nìkọ̀kan mọ̀ mo dúpẹ́ olórí ìpè tí mo wà mo dúpẹ́ lónìí mo dúpẹ́ ohun tẹ́ ti ṣe sẹ́yìn sẹ́yìn mo dúpẹ́ fún ìtẹ́ ṣe fún ìtẹ́ tó ṣe ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ fún àwọn òmìnira tó dúró tó ń halẹ̀ mọ́ wa ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ pé wọ́n ní borí wa mo dúpẹ́ fún ẹ̀yin náà tẹ lẹ́yìn wa tẹ wájú tẹ wà àti òsì adúpẹ́ tẹ̀yìn tẹ lẹ́yìn tẹ lókè àti ìsàlẹ̀ tẹ ní gbogbo igi tẹ ní gbogbo ìgbà tẹ ní gbogbo ọ̀nà tẹ ní gbogbo ọjọ́ ọlọ́run ẹ ṣé gan ni mo dúpẹ́ fún yín lọ́pọ̀lọpọ̀ kí ni bá fi san rẹ ọlọ́run ẹ ṣé gan ni wonderful daddy i say thank you for everything you have done for what you are going to do again receive our praise and thanks in jesus name bàbá mi àti ọlọ́run mi ẹ ṣé gan ni olùwàdárí ẹ̀ṣẹ̀ wa jù wá lónìí bá ṣe ń lọ nínú ọ̀rọ̀ rẹ lónìí afẹ́ wí olùbá wa wí afẹ́ sọ olùbá wa sọ afẹ́ di olùbá di afẹ́ tú olùbá tú nígbà tá a bá tú má jẹ́ ká oyè wá wà nínú ìdè gbọ́ ìwọ ìṣẹ̀dá tèmi bọ́lá fọláṣadé ṣubúládé mo sọ pé bí ọmọ ọlọ́run àti ikọ̀ elédùnmarè pé ayé mi ò ní wà nínú ìdè lórúkọ jésù ayé ọmọ mi ò ní wà nínú ìdè ní jésù òun ló máa wà nínú ìgbèkùn lórúkọ jésù má jẹ̀mú ìgbèkùn lónìí mo sọ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run mo dìde dúró bí ikọ̀ mo dìde dúró bí ikọ̀ àti ìdíje Elédùmarè gbogbo má jẹ̀mú ìgbèkùn mo pàṣẹ fún yín ẹ máa wó lulẹ̀ ní orúkọ Jésù ẹ máa fọ́ ní orúkọ Jésù ẹ máa wó ní orúkọ Jésù má jẹ̀mú ìgbèkùn lórúkọ Jésù ẹ máa wó ẹ máa fọ́ ní orúkọ Jésù má jẹ̀mú ìgbèkùn àti ìgbà níkọ̀kọ̀ ní gbangba yìí ní Bọ́lá Fọláṣadé àti àwọn olólùfẹ́ a ò ní sí ní ni sọ pé tèmi bá sọ èdè òmìnira mo di òmìnira nítòótọ́ ìgbèkùn gbogbo aṣọ ìgbèkùn mi bọ̀ dà lórúkọ Jésù má jẹ̀mú ìgbèkùn àti fi dèmí mọ́ ìgbèkùn mo kọ̀ sílẹ̀ lórúkọ Jésù gbogbo iṣẹ́ òkùnkùn tá parí lórí mi láti sọ mí sí ìgbèkùn lórúkọ jésù iṣẹ́ náà bàjẹ́ lórúkọ jésù iṣẹ́ burúkú tá a ṣe parí láti sọ mi sínú ìgbèkùn iṣẹ́ náà bàjẹ́ lórúkọ jésù ayọ̀ ní tèmi àti àwọn tó bá ṣàmì lábẹ́ omi àwọn tó ń wò mí lórúkọ jésù ẹni bá ń wò mí tó jẹ́ ọ̀tá fún mi tó jẹ́ pé láti máa wò mí láwò pa lórúkọ jésù ní tó fẹ́ fún mi kò jẹ́ ìpín tiẹ̀ lórúkọ jésù iṣẹ́ tí a rán mi wá ṣe iṣẹ́ tí a bá ti rán ikọ̀ bíbélì ló sọ kò kí pa ikọ̀ lórúkọ jésù iṣẹ́ tí a rán mi sínú ayé kò ní pa mí yes I cannot be killed because of my choice yes makasete ye baba ọlọ́run tó máa máa ń sọ ẹ̀gàn di ògo ọlọ́run tó máa ń sọ àṣìṣe ìnà di ìyanu lórúkọ jésù <laughs> gbogbo àṣìṣe tí a bá ti ṣe mistake tí a bá ti ṣe both left right front and back lórúkọ jésù ọlọ́run máa sọ di ìyanu wákàtí ọlọ́run gbà kó sọ declare this place as of farm still living in this house i declare and i possess the power of god the holy spirit and i said to you lord my daddy i know i'm not worthy to command you but you say i should command you at the same time father lord let your anointing of breakthrough, anointing of favor, anointing of authority, anointing of joy, anointing of peace. Possess me and my daughter. Possess me and my children and my people in the name of Jesus Christ. Whoever we ban today shall be banned. Whoever we, we lose today shall be loose. It is it has been somebody. I pray for all the people that been a blessing to me and my daughter. I pray blessing will be your portion. But when to get, for me. Gbogbo ẹnikẹ́ni tó ti jẹ́ ìbùkún fún mi, ìbùkún kó jẹ́ sí ẹnikẹ́ni tó fẹ́ jẹ́ ìgbèkùn fún mi, kó wọnú ìgbèkùn ara rẹ, kó wọnú ìgbèkùn ilẹ̀, kó wọnú ìgbèkùn one, kó wọnú ìgbèkùn ọ̀rọ̀, kó wọnú ìgbèkùn agbára, kó wọnú ìgbèkùn one, kó wọnú ìgbèkùn gbogbo one, Bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà. Anybody that calls me evil secretly or openly, or oh Lord, cause them. Those who are looking for my trouble, Father, Lord, give them double trouble. In the name of the Father, the Son, and the Holy Spirit. Any tá a bá gbàdúrà fún tó bá di ogun fún ọrún bàjá fúnra rẹ lórúkọ Jésù ogun mi di tirẹ̀ o Olúwa jà fún mi ní gbogbo ọ̀nà jà fún ọmọ mi jà fún gbogbo àwọn olólùfẹ́ mi bẹ́ẹ̀ lórí kò ní yí padà ìsáfẹ́ wílò ni ó dèdìdì ó dìmọ̀lẹ̀ lórúkọ Jésù àṣẹ tẹ́ bá ti pa láyé apá lónìí Ni ìlú Canada nínú ilé tí mo wà yìí bẹ́ẹ̀ ni Ọlọ́run fìdí rẹ̀ múlẹ̀ ní ayé ìyá àti ní ìkẹyìn lórúkọ Jésù mi ò ní jẹ̀bi ẹni bá fẹ́ dá mi lẹ́bi Ọlọ́run gbé ìwé ẹ̀ṣẹ̀ wọn jáde tìrandíran bàbá ńlá bàbá bàbá bàbá wọn lórúkọ Jésù àti yálà yàyà yàyà yá wọn ọ̀run gbé e síwájú rẹ̀ kó máa rántí rẹ̀ ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ló máa rí kò ní padà pa iṣẹ́ tèmi rẹ̀ ní kí n máa lọ láìléwu bẹ́ẹ̀ ni mò ń tẹ̀síwájú ìpá ìṣẹ́gun mo gbàdúrà fún orílẹ̀-èdè gbogbo àwọn olórí wa ọgbọ́n ìmọ̀ àti òye ọ̀run bá fún wọn orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ kó dára ní ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ ìkàdé orílẹ̀-èdè náà bá mi jà fúnra rẹ bá wọn wí bá wọn jà bá wọn wí bá wọn jà bá wọn wí ẹni bá lọ́mọ bọ́mọ mi jà orúkọ ẹ̀dá bẹ́ẹ̀ ń bá jà lórúkọ Jésù whatever anybody wish me shall be their portion in the name of Jesus Christ thank you Father because you answer prayer I worship you Lord this morning because you are God for in Jesus wonderful powerful name I pray amen gbígbé àpá Kristi tọmọtọmọ nobody trouble me I go scarf káàbọ̀ síbí. <clears throat> ẹ káàbọ̀ sí orí ètò ní àárọ̀ yìí ẹ ṣe gbogbo rẹ̀ yín tí ẹ pọ̀ èrò rẹpẹtẹ tó wà yìí kò ní bàjẹ́ fún wa èrò rẹpẹtẹ tó wá sí orí ètò yìí lónìí kò ní bàjẹ́ fún wa we have a brief message quick one we are going to be it's going to be quick one okay. Amina, yes, oh, Amina Yarobi, yes. All our we pray in the name of Jesus Christ àwọn kan gbàdúrà ní orúkọ ṣé Mohammed ní àbí um, wọ́n ṣàgbàdúrà ní orúkọ àwọn ìránṣẹ́ tí wọ́n gbàgbọ́ tó sin Ọlọ́run gan tí ọkàntọkàn tán bìlì pé wọ́n fi ara jì ok tó o bá fi ara jì lọ́pọ̀lọpọ̀ wọn ò lè pè ní ọmọ Ọlọ́run ṣé o ti yé ìdílé ilé ìlọmọ lọ́run ṣe lébẹ̀ ṣe fi ara wọn láti pa iṣẹ́ ìṣúná tó bá ti dúró lórí pípa iṣẹ́ ìṣúná bó tí kò dúró àmì bó ti wù kí iṣẹ́ ìṣúná kó rẹwà tó lójú ènìyàn kò sí bí iṣẹ́ ìṣúná ti wù kó dàbí egbin kò sí bí iṣẹ́ ìṣúná ṣe wù kó funfun àbí kó dàbí pé nǹkan kan tó bá ti jẹ́ iṣẹ́ ìṣúná yóò parẹ́ ṣó ti yé bẹ́yẹn so you are welcome once again into this platform We are called ka bíbélì ṣe ti yé yín bẹ́ẹ̀ a kò máa ka ẹsẹ̀ bíbélì kan mo fẹ́ sọ fún yín ẹ mọ̀ pé mo continue nínú church tí mo ṣe that's on Sunday we started with prayer I started with uh, some preaching I mean some preaching like uh, teaching like that you understand me telling you that whatever situation you find yourself determine the kind of prayer point you are raising you understand me it, determine whatever happened to you a lot of people mad people in the in the in the in the in the in the hospital you know you know what happened to them ẹ mọ̀ nǹkan yorùbá mo fẹ́ sọ mo dẹ̀ fẹ́ sọ yorùbá sọ yorùbá náà tó ti wá bá ṣe sọ ẹgbà bẹ́ẹ̀ so a lot of them because a lot of things of this world wicked people tortured people you understand me most of people who are mad the original mad people You understand me? The people crash their brain. You are going to pray now. Any man or woman working to crash my brain, Father, destroy their brain for them. Destroy their capacity. Any man or woman that is working to destroy my, the plans of God concerning my life. Any man or woman that is planning, that is working to destroy my daughter's brain, that planning to destroy the plans of God concerning my children. Oh Lord, destroy their brain. Father, destroy their capacity. Destroy their bones Destroy their power. Destroy their plan, all their evil. Let it be their portion. Pray it. It's supposed to be my person and I'll pray it. See, mo ti gbà ní kọ̀kọ̀ ẹ mọ̀. Ṣé ti yé? ti máa tún gbàdúrà kan kó gbà ó. Mhm, God bless you. So a lot of people no one nínú ọgbà ẹ̀wọ̀n. Ló jẹ́ pé in fact they don't want to be they pray their children their, their family their mother their father they pray for them that Lord Jésù o nígbà tó ń bí ẹ o share ṣẹ́ ẹ̀wọ̀n o ní ṣe o but a lot of people also they set them up they commit some crime and they use instead of those people commit that crime to pay for it they use other people so their head to slot for it you understand me they use other people's head to slot for it gbogbo ẹnikẹ́ni tó dá ọ̀ràn rẹ̀ tó fẹ́ fi orí mi dí ibi rẹ̀ ó lọ agbóboyà rẹ̀ gbé ibi rẹ̀ ẹni tó dá ọ̀ràn rẹ̀ tó lóun fẹ́ forí ọmọ mi gbé ibi náà ó yá ìdábẹ̀ kó forí ara ẹ̀ gbé ibi ẹ̀ lórúkọ Jésù ogun ológun aláwọ̀ níwàlá ìdààmú nílàmú kò ní tèmi àti ọmọ mi bẹ́ẹ̀ lórí kò ní yí padà let's quickly go to the word of God we are going to the book of Mark today okay we are going to the book of Mark Mark chapter three we read the last verse just so I want to tell you something quickly gbogbo ẹni tẹ ṣàmì ẹ̀nà God bless you ẹ fún wa ní star give us star àbí kí n jẹ́ n fi gèlè borí mi torí ní nàìjíríà wọ́n ní tó bá it's a caution this covering your head is a tradition okay it's a tradition like covering your head like this i'll show you one do you do you see that my driver license in dubai you do see that did you know my, that my driver license in dubai oh rima is my room okay the pink purse okay okay oh god See, oh, it's waiting time, oh, It's a culture, it's a tradition. See, like, do it like this. Okay? It's a tradition of other, some country, some people, you know, some religion, okay? I remember that time when I was in South Africa, they invited me to Deeper Life in Pretoria for retreat. You know, it used to be cold, but it's not as cold as Canada. Everybody were putting on gown. Irú gown tí mo wọ̀ lánàá gbárí ẹ̀kan báyìí. Tí n bá fẹ́ wà nílé tí mo free around me. you know, I put it on, you know. Um, very mo you could wọ ṣòkòtò sí àbí tí mo fẹ́ ṣiṣẹ́ tí mo dẹ̀ fẹ́ wo mi ìfẹ́ dira ká máa fún ṣòkòtò àbí ká máa fún bẹ́ẹ̀tì mọ́nú so I put it on like that I put tight on it and I will go out ó lè máa ṣe jẹgẹrẹ give me another shape but no problem I don't feel like I don't move by what people say tó bá wùyàn ló lè sọ so now we go it's a tradition because ọba ń gbàdúrà tell me the moment you start praying when you don't cover your head some people believe that your prayer cannot be answered you understand me no it's a lie your prayer will answer because even when you are sleeping, you are bathing, you are bathing, you are you are, you are pleading to God, it answer you. All right, okay. So, but anybody believe? I don't want to. So far, the belief is not harmful. The belief is not harmful, so I'm not going to go against it. God bless me and you. Good morning. Welcome to this platform once again. Mark chapter 3, verse uh, 35. For whosoever shall do all, shall do the will of God, is the same is my brother and sister and mother you understand me ẹni tó bá sin ọlọ́run látàrẹ tó ń fẹ́ sọ ẹ̀yìn mẹ́mí pé your need you know brother and sister are supposed to be there for themselves when you lack of this one your sister or you have a brother he will feel it for you when you lack of this your if you have a sister your sister will feel it for you when you have this some misunderstanding, I mean some challenges, you have a father or mother, he will feel it for you. When you have a siblings, mother or anybody, then you, whatever anybody role, because everybody giving to everybody on this life is, I mean, to everybody, to every family, are not for fun. So, but some people they are not useful in their in where they put them. You understand me? And despite they are not useful, they still want you to be useful to them. When you when you read this Bible, this chapter mark from the head to the toe, and uh, from chapter maybe 25 like that. You see, Jesus Christ was talking about when Jesus, uh, people, the family of Jesus Christ came to Jesus and they said, your father, mother is looking for you outside, brothers, your siblings. He said, who are my brother, my sister? Are those who love me? Are those who obey me? Who do the will of my father? That's called, that work diligently and that save people so, that provide, that support you, that don't want your shame, that don't want you to be put to shame, that don't want you to be disgraced. You understand me? women that don't just want to serve you because those people who are served from you, who collecting from you, and they are not giving you way to get things. They don't, you cannot get anything from them. They actually want to suck you. They call them I mean, sucker of blood, sucker of wealth, sucker of glory. A lot of problems that a lot of people are facing. They call it spiritual, but the people who perform those spiritual things, they're actually physical. And let me read for you again. Excuse me. Excuse me. Hello? Excuse me. No, not you, darling. Let me go to First Peter for you. I'm coming. I want to open First Peter. This one you can read from your study. I mean, uh, First Peter. No, no. Let me go to Second Peter. Listen, he said, for no prophecy ever come by the will of man, Okay? But men speak from God, being moved by this by the Holy Spirit. All right. So when people perform the good thing that I want in my life, I'm doing somebody need to perform that good thing for me. What some people needed also. Okay? Like we pray. If it's telling people telling you that your prayer is nothing, I know prayer did a lot. I know a lot of people these days, they ask questions. They say, no, go and check yourself. If actually you are praying, if you are not doing anything but secretly, your prayer will be answered. Let me tell you, you cannot get a answer, good answer in a wrong place. You can only get the right things in the right place. When you are still in the wrong place, you cannot get a good answer in that wrong place. Okay? So, Don't, if you don't have a knowledge of a thing. I pray for those who don't have the knowledge to, to, do, to do what? God should give them that knowledge. And again, I'm telling you today, I want to tell you something again. And some prayer point up, I mean, some things people call answering to their prayer. It's things that they got by force, by crook way, by putting things together, like, you know, helping their brain, helping their self, by, in a shortcut, that can actually terminate their life or that can cause trouble. You understand me? They call it problem. I mean, they call it sources, especially in our country. When people, when people stole money, example like this, and then somebody now want to use as a, I mean, me, I'm, I am, I am a preacher, and somebody know, you know, preachers, a lot of people, they will not suspect them for being that you know you see some people these days except their secret is being open you will not suspect some Preacher is preachers. You know, I mean, preacher supposed to be somebody you should not suspect because they preach what they are telling us to preach and what they are telling us is that they are holy. The Bible, we call it holy Bible, holy word of God. Nothing anybody carrying and want to teach that must also be holy. So, but these days we see a lot of things, a lot of problems, you know. So now, what people call blessings is to some people, their blessing is this. They call some blessing when they have material things, it's good. It's part of it. Okay? But the Bible says, see the kingdom of God first, the righteousness second, and then every other thing shall be added unto it. Why job Ọlọ́run ododo re pẹ̀lú ben ni ètò kù Okay? But people don't look for the righteousness. They don't look for the holiness. They don't look for the kingdom of God. But they look for the, the last one first. They put the last one in the front. You understand me? And those who put the last one in the front, that is the world, that the, the riches and the, a lot of things like that. And you know, when they put it in front, and then they don't want to put the righteousness at the back, and the righteousness cannot follow anything that's supposed to be at the back. The righteousness is God, the God of, word of God himself. And a lot of them preaching today, when they have him money, they believe, ah, they are blessed. God is with them. No! A lot of people, preachers, a lot of preachers in the Bible. In fact, ìránṣẹ́ Ọlọ́run kan lọ sínú níbi tó ti jókòó sí, tí ò sóúnjẹ, àwọn ẹyẹ wọ́n ṣe sọ ni o to make the bible sweet wọ́n ní àwọn tó ń provide fún pé àwọn ẹyẹ ni bóyá ẹyẹ yẹn ó máa tó bá ti dé bóyá ó máa wá gbé ẹyẹ ó máa gbé apple àti grapes agbèsẹ́nu wá a máa wí pé bólẹ̀ ẹyẹ ti wá then the person also trace it there pé níbi tó wà yìí o apple wà níbẹ̀ grapes wà níbẹ̀ a lot of um, fruits tó lè fi tó lè jẹ tí ò ní jẹ kókó wà níbẹ̀ ọlọ́run lo ẹyẹ God can use anybody but a lot of people tó man ń pè blessing tó bá ìtì ìrówó tó bá sọ pé ah oh, tí ìrówó lè san wọ́n bìrì God is not with you you are not you are not with God and God is not with you you understand me because they put the things that supposed to be in the front they put that at the back Oh, òtítọ́ wọ́n ní seek the kingdom of God and the righteousness and the other things shall be added unto it you understand me So, but what we are preaching today is that those people God used for you, who is your brother or sister, is the people who service and fulfill the purpose of God in your life. That's your brother and sister. If you are born with you, if you are born with me, and I'm not serving that purpose which are supposed to serve in your life, I am not your brother. If you are not serving your own purpose, you are not my sister. If you are not serving your purpose as whoever in my life or in your life, then the person is not the person you call, I mean, is supposed to be. Okay? But at the same time, if that person is not responsible, the Lord can choose other person. But I pray for myself and those who are listening to me this morning. You'll be responsible in your endeavor. You'll be responsible as a leader. You'll be responsible as a president. You'll be responsible as a citizen of the country. You'll be responsible as a preacher. You'll be responsible as a father. You'll be responsible as a mother. You'll be responsible as a child. I'll be responsible as a mother and also a, and as, as a child. I mean, a mother and as a preacher. All right. So a lot of people call blessing those things that they stole and they keep in their account or they are giving to them and they are sharing to them. They call it blessing. That is not blessing. Sori Bíbélì tún sọ fún wa lóríṣiríṣi. Ó ní pé eh òkèlè gbígbẹ. Ó ló sàn ju ó ní ìwé òwe That the way he put it. Ó eh see ó ní ó sọ òkèlè gbígbẹ. Ó sàn jù fún ó ní ó dára fún ènìyàn kó jẹ òkèlè jù fún ilé tó ṣàn fún wàrà àti fún tí wàhálà sì wà níbẹ̀ okay and i want to tell you whatever you put together to put to hard up to get your things by force he has expiring date the only things that bring things good for you that you will enjoy forever prayer holiness that you can enjoy forever. And not forever, even when you are no longer more, then it will reign forever. But when you have things together, to back where we are egbòpọ̀ before agbára mo ń bọ̀ lórí what you move, mo fẹ́ ṣe lónìí. Wọ́n keep away from some things, but I will say this and I will be quiet for some time. But if God says I should be quiet, okay? Aha. But if you want people want me to do something that God is not permitting me and is not telling me, then I'm not going to, to, to do it. All right? Okay? So, if you are doing something tí ènìyàn bá wa, ti ó perform ohun tí ó ṣe ó gbàdúrà sí Ọlọ́run and then somebody that person just from somewhere ó kàn wá ó wá ṣe tó bèrè lọ́wọ́ Ọlọ́run yẹn fún ẹ Ọlọ́run ló wọnú ẹni náà láti jẹ fún ẹ láti ẹ ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ló máa rí you you be there for many people then they are not going to be there for you and a lot of people they be telling you because they want you to do something particular thing wọ́n fẹ́ kó they are not ready to do whatever you want for you they are not ready to help you yes they are not ready ready to serve to serve to serve you like Jesus Christ they are not ready to provide for you like a Jehovah Jireh they are not ready to even visit you when you are sick or to direct you to give you solution to whatever happened to you but they still want you to do whatever they want so Emma Binu I'm not going to be please if you are in position like that please Eh, torí Ọlọ́run let people live according to the spirit of God in them okay ọ̀rẹ́ mi má kọjú má kọjú jọ Ọlọ́run lọ tó bá kọjú jọ Ọlọ́run lọ ohun tó léwu ni Alright, and let me tell you again you cannot get a good result in a, a wrong place when you are positioned in a wrong in a wrong place then good wrong the wrong influence and wrong things that is there that's what we'll be getting the Lord showed me something of recent to God who made me. Please, if I say this, I don't want to Bible related about uh, my this country. I was praying. I was praying. No, not country. The, a bit more resides. A bit more resides. Bible lele. I told my daughter, but I don't want to say this. And the Lord said to me, He showed me the land, the the land. Ile yẹn, ile yẹn yóò fi ilẹ̀ wọ̀n mi. Mo wá rí àwọn mọ́tò tó pọ̀ ńbẹ̀. Mọ́tò but mo wá rí àkísà pọ̀ ń gan. Mọ́tò pọ̀ but àkísà wá pọ̀ nílẹ̀ ó wá ní mo wá bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ sí ń i prayed you know ti tóbi jọ́ márùn tí mo ti sọ́nsìn i prayed towards it and the Lord said to me ó ní àwọn kankan tí wọn kì í ṣe níbi tí mo wà yìí tó bá jẹ́ ọmọ nàìjíríà àbí tó bá jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó ní àwọn kankan tí wọn kì í ṣe níbi mo wà yìí you must not do it when you do it like a taboo then even when you don't nígbà tó lọ́run wá sọ bẹ́ẹ̀ fún wọn what is the meaning ó ní go and check it ó ní aṣọ tí wọ́n bá wọ̀ ó ní wọ́n ní moderation fún gbogbo nǹkan especially aṣọ wọ́n lè ra mọ́tò wọ ẹṣẹ́ wọn wọ́n ní gbé sórí kinní ó wá ní kí n ṣó gbogbo àwọn tó bá ní wà ní sọ̀rọ̀ níbi ó wá ní kí n wo ẹnìkan ó ní tó bá wọ aṣọ ó fẹ́ ẹnìkan ṣe àkàjúwe fún mi ó ní go and check a lot of ó wá fi bí èèyàn mélòó kan ṣe example fún mi ó ní go and check them ó ní they change car every tax time tó bá ti di tax period ó ní they will change their cars ó ní do you ever see them change their clothes Only do you see them changing their clothes? They don't change clothes most of the time. They can only wash wọ you come. kan. Wọ́n lè wọ̀ fún what márùn-ún. Wọ́n dẹ̀ you sí pé wọn ò ní owó. Tó bá wá wọṣọ lẹ́gbẹ̀ẹ́ wọn, wọn ò ní jẹ́ kó ṣe dáadáa. Tó bá tẹ̀ láti sọ pé inú you must not show something. Ẹ mọ̀ pé mi ò gbìyànjú mo interpretation of things. Where you ever you are living, ó ti yé bẹ́yẹn, you got to study the place. All right? You got to do what? study the place study very well so tani ìyá àti bàbá àti arákùnrin àti arábìnrin yẹn ẹni tó bá dúró kò mean a lot of Christian we call a lot of people people serve the Lord they are not they are not useful to the people they supposed to be useful to instead of them to be a solution they are trouble okay and a lot of people you don't even expect they are wonderful they are excellent they are powerful The Lord used them. All right? The Lord have used a lot of people for me nínú ayé yìí. Kò lo olówó pupo. púpọ̀. Mi lè sọ bóyá olówó máa ń ṣe nǹkan kan fún mi lọ́ndálẹ̀ tí mi ò mọ̀. But nígbà mi ti máa oh I need money. Ẹni tó máa direct mi yẹn. Á wá jẹ́ ẹni tí mi ò tiẹ̀ fọkàn sí rárá. Pé this is what you can do and it will help you or I can help you with this. Do you need anything from me for you to help me? Annie, I don't need anything from you. You don't have this, Annie, I don't need it. And it just help you. The Lord has done it for me before. Okay? And he can still do it again. All right? So, anybody that is your brother, that is your sister, and that is the person that is there for you, and that is the person that's actually your person. It doesn't mean anything tó bá And that's why you see a lot of people So they are losing their family, they are losing husband, losing children, they are losing family, they are losing virtual and good people to the hands of others because they are not responsible. They are not standing where they're supposed to stand. They are not doing what they're supposed to do. Okay? So anybody cannot do anything except it's being directed by, you know, by this, um, by the Spirit of God. And the, to tell you the other day that the Spirit of God was the one that get into people that call inspiration Nay, people speaking with their experience and the way they live in life, and then they pile everything together, and it's the word of God today. So today also we are teaching. All right. So where I need money, you don't need to cancel me. Before, when you need money, when you go to church, when you go to any place, they they first give you food. Yes, nígbà yẹn, be 90, be 40 years, 34 something years ago. Yes, they give you food, then they then you start talking. Even when you want to do some things, ìgbà tẹ́mi ni mo fẹ́ lọ sí school ni mo fẹ́ padà sí school wọ́n ní don't go to school now start what you can eat and be clothing yourself and be okay first when you are okay by clothing yourself eating pay your rent then you be able to when you are making things you be able to excel and then decide what you want to do for yourself in future that's the game you know understanding but some people are not there for you they want you to crash because they want you they want you either you do this they are not going to do this you understand me you are not going to win by you doing that You going to lose God will not make me and you a loser Okay? So, according to the book of Peter, Second Peter, you know, for no prophecy, no prophecy ever come by the evil, by the will of man, the real one. Okay? But men speak from God, being moved by the Holy Spirit. I said it the other time that you know what, everybody they pile this together according to the inspiration and the power of God and the spirit of God in them at the way situation eléyìí tó wà tí pé ẹ dáa tẹ heavenly law èyí tó jẹ́ pé ó love bíi Solomon àti àwọn ìyàwó ẹ̀ àwọn you know you dey busy talking about love tó bá wo ka Solomon because owó wà gbogbo nǹkan wa love ló need he was taking everything about love but those who are in agony you cannot tell them to even talk about love to be singing orin tí Solomon ẹ̀kọ́ yẹn kò lè possible irú orin Dáfídì kò ní lè kọ́ so ti yẹn mẹ́yẹn bírò àwọn nǹkan tí àwọn ọmọ Israeli go through ní desert they won't be able to sing song of Solomon Name where they are in desert you understand me when there was no food when there was trouble when there was tribulation they fight. They even fight their leader. The person who have helped them before, they forget about it. They forget the one they eat yesterday. They forget the good of yesterday. They want for now. Because without today, tomorrow cannot be sure. Because they can die now. They say, tell your God, you told us to go. Now we are here. You have to do one I mean, you have to do what? do something. There was a fight. That's why the, the person, Moses and Aaron and other people, Israel, that are leading them, they have been good to them. They've been speaking. You understand me? So fight do happen. Take things at times. You understand me? Situation together. And when you find yourself, you know, it's causing trouble. I mean, it's causing your reaction. All right. And when you are in bad position, you I mean, eh, eh, you are being set in a wrong place, you cannot get a good answer. So for now, I'll be coming again Yes, I believe you understand this today. And I'll be coming again to tell you more. You understand? Because there's still much, to, I mean, no much time. But you are going to pray. At this junction, at this junction, at this junction, Father, Lord, help me. Lord, at this junction, Father, help me. Any man or woman working to crash my brain, any man or woman that is working to crash my energy, to crash my strength, Father, crash them in the name of Jesus Christ. Anybody that is working, that's the only prayer point. And I want you to pray it. If you know you are not working to Christ, somebody's energy, you are not working. I'm not, when you live, build your life, you, you build your finance, all in a corruption, in bad thing. When God want to correct it, you feel some pain. When the foundation is wrong, the What the, I mean, the righteous can do is to be patient and pray and seek the face of God. Allow God to move. At that moment, it's painful, but at the end, you get the glo you you glorify the name of God. Okay. So, but today, as you are looking at me, don't miss your position. Don't lose your post. Don't lose your post. Don't be wicked. Okay. Don't be wicked. Don't lose your position. Don't be responsible. I speak to myself. I'll be responsible. I'll be responsible, and I'm telling you authoritatively, I'm very responsible. Okay? So thank you, Father, for this morning. We are going now. Father, go before us today. Today, I open today in the name of the Father, the Son, the Holy Spirit. Lord, the blessing of today shall rush to my life, to my children, and all the children, all our children shall be blessed. Lórúkọ Jésù. All our children shall be blessed. All our children shall be blessed. Our nation shall be blessed. The mercy of God, the mercy of God shall continue to walk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 amen amen amen jesus name bọ́lá fọláṣadé sarah adébùkọ́lá tolúwa ní Jesus tó for me. we shall do what rise and shine for our light has come bye for now.